àwọn ọmọ ẹ̀yìn lọ á ṣe bí a ti darí wọn wọ́n sì yayọ̀ fún ìṣẹ́gun wọn. ẹ̀kọ́ onígbàgbọ́ nínú Jésù Kristi ní agbára àti okun ti ẹ̀mí fún ìjèrè fún ògo Ọlọ́run níwọ̀n ìgbà tí Kristẹni ti gba ìlérí Kristi láti ṣàṣeyọrí ní gbogbo ọ̀nà wọn wọn yóò dè àti tú sílẹ̀ ní ìgbàkúgbà èyí tí ó ṣe pàtàkì jùlọ nínú ìgbé ayé Kristẹni ni àǹfààní láti máa wàásù ìyìn rere jákèjádò àgbáyé sátánì kò ní lè dá kristẹni dúró ṣùgbọ́n lábẹ́ ìdarí ẹ̀mí mímọ́ wọn ó kéde ìyìn kristi ní àyíká àti ní ọ̀nà jíjìn aláìgbàgbọ́ yóò wá sí abẹ́ ìmọ́lẹ̀ kristi yóò sì gba ìgbàlà nítorí náà gbogbo kristẹni ní láti máa yayọ̀ ètò àti àǹfààní wọn nínú olúwa gbogbo wa onígbàgbọ́ ní láti jáde kí a fi hàn agbára ọlọ́run tí ó wà lára wa láti jèrè ọkàn sí ìjọba ọlọ́run àdúrà jésù kristi olùfẹ́ mo ṣoríire láti gbà ọ́ gbọ́ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà mi nítorí pé mo jẹ́ tìrẹ mo wá bẹ̀bẹ̀ fún okun àti agbára fún ìfarahàn wọn ró ní agbára kí n lè lo àǹfààní àti ètò mi gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì láti fa ìjọba sátánì tu kí n ṣe déédéé rẹ títí dé òpin ayé jẹ́ kí ẹ̀mí mímọ́ rẹ fún mi ní agbára àti okun láti lè wàásù ìrere rẹ pẹ̀lú ìgboyà kí àmì àti ìyanu ti ṣe ìránṣẹ́ mi lẹ́yìn kí aláìgbàgbọ́ lè rí i kí wọ́n sì mọ̀ pé ọlọ́run dára o ṣeun jésù kristi nítorí pé mo mọ̀ pé o ṣe ju bí mo ti béèrè àmín.